orí irọ́ sì ni gbogbo wọn wà orí ìṣìnà ni wọ́n wà ok ẹ fi yẹn kún báwọn ẹ tún wá gbà kún ẹ wá ń sọ pé nítorí pé kálífèètì amadiya kò tí ì yẹ láti ọjọ́ tí mirza gulam ti délé ayé àbí tó ti kúrò láyé rádà. tí wọ́n ti ń rólé lẹ́yìn Mirza Gulam Ahmadu ẹni kò tí ì yẹ̀ rí ẹni tó bá dá sí pé irọ́ làmàdíyà bá gbé lọ́wọ́ ni ó yẹ kí kálífẹ́ẹ̀tì ìjọ àmàdíyà kó ti yẹ̀ abá ẹ̀yẹ parọ́ mọ́ ẹ̀yẹ fi irọ́ sẹ̀rí ọ̀rọ̀ mọ́ irọ́ míì lẹ tún fi sẹ̀rí ọ̀rọ̀ yìí irọ́ míì lẹ tún fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ yìí yẹn ẹ wá máa gbọ́ kò yé yín ni ńlá yé yín tá a bá ń sọ nípa ti kálífèètì ní àgbáyé lónìí kálífèètì àwọn kírísítíẹ̀nì kò tàṣírí póòpù òun ni kàlífà àwọn kírísítíẹ̀nì látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ ànẹ́bì bá wọn lórí ẹ̀ ni dòní kò tàṣé ṣé yẹn sọ pé nàṣọ̀rọ̀ níyà o pẹ́sìn ọlọ́run ni sọ́dẹ́sìn ọlọ́run ni. lẹ́yìn náà ṣíà kálífẹ̀tì wọn kọ̀tàṣẹ́rí dòní ṣíà kálífẹ̀tì tiwọn náà kọ̀tàṣẹ́rí dòní ṣíyà sì ṣáájú amadíyà fáàfáà ìgbòlá amadíyà bẹ̀rẹ̀ ẹsẹ̀ pọ̀gọ́rùn ọdún ni ìjọ ṣíà ó sì lé ní ẹgbẹ̀rún ọdún ṣíà àní láti àsìkò ali látàsìkò ali òun ni ṣíà ti bẹ̀rẹ̀ wọ́n sì maintain kálífẹ̀tì wọn dòní ẹgẹ tó wá gba ọ̀nà míì yọ sí yín báyìí Dr. Saheed Tìmẹ́yìn àti àwọn àsọmọgbé yín tẹ́ ẹ pera yín ní grace scholar fún ìjọ amadiya ǹjẹ́ ẹ mọ̀ pé caliphate islam ó ti wó ní 1924 caliphate islam ó wó finally ní 1924 tí caliphate islam bá wó 1924 ṣé wíwó rẹ̀ yẹn so indicate pé ìsìláàmù kì í ṣe òdodo ẹ fún mi létí rẹ̀ ẹ fún o. Kálífẹ́ẹ̀tì of Islam wọ́n dojú ẹ̀ bolẹ̀ finally ní nineteen twenty four nineteen twenty four ọdún àwọn ti nàṣọ́ra miladi nineteen twenty four òní kálífẹ̀tì ìsìláàmù dàwó ní turkey finally ṣé ń gbà tí kálífẹ̀tì ìsìláàmù ti wá wó òun tí gbogbo àwa mùsùlùmí àgbáyé tá àwa rí ẹnìkan tọ́ka sí gẹ́gẹ́ bí khalifa gbogbo mùsùlùmí bí kò ṣe amiru of nation nàìjíríà a ní amiru limuminin eh, togo wọ́n ní amiru limuminin ghana wọ́n ní amiru limuminin saudi arabia òun náà ní tiẹ̀ lọ́tọ̀ òun kálukú ti wá fọ́nká okay ìbéèrè wa ni pé ní ìsìn tí kálífẹ̀tì islam ti wó láti 1924. Are you now telling us that Islam is falsehood? Is that what you are telling us? That your Jama'ah maintains its caliphate, its caliphate. Therefore, Ahmadiyya is true. And that Islam has lost its caliphate, then Islam is falsehood. Is that what you are telling us? Because by implication, tẹ́ ẹ bá fi àìtí ìwo caliphate yín, tẹ́ ẹ bá fi ṣe ẹ̀rí, tẹ́ ẹ bá fi ṣe ẹ̀rí, pé òun ló jẹ́ ká mọ̀ pódodo ni. Kí lẹ́ẹ̀ fi ẹ̀rí wíwó caliphate Islam gangan? kí lẹ fẹ́ fi ẹ̀rí ẹ̀ sọ tí àìwò kálífẹ̀tì yín tó bá ń túmọ̀ sí pé lọ́dọ̀ ti yín lẹ fi dúró sórí òdodo wíwò kálífẹ̀tì ti ìsìláàmù ńkọ́ kí ni ọmọ túmọ̀ sí bákan náà tó bá dá sí pé àìwò kálífẹ̀tì ti yín. àìwò kálífèètì yín sẹ́ lẹ fi gbà pé wà lórí òdodo kálífèètì àwọn ṣíà kò wórí dòní kálífèètì àwọn nàṣọ́ra kò wórí dòní ṣé gbogbo yín náà lẹ wà lórí òdodo Dr. Saidi tì wọ́n sẹ́yìn mo ti sọ pé ẹ̀lérè mi tì ẹ̀yìn sẹ́ẹ̀rì yín nìyí lórí irọ́ amadíyà kálífẹ̀sì yín ò tí ì wò ló wá sọ yín di olódodo ẹ ti wà ẹ ti lọ́gọ́rùn ọdún ló wá sọ yín di olódodo ṣé bẹ́ẹ̀ mọ̀ pé àwọn kan ń bẹ ṣáájú yín tí wọ́n sì ń bẹ dòní àwọn kan ti lé ní five hundred years àwọn kan ti lé ní one thousand years àwọn kan ti lé ní two thousand years tí wọ́n sì ń bẹ dòní ṣe ti rí pé mẹ́ran nírù ló kọ yín mẹ́ran nírù mẹ́ran ń rù ń bá mẹ́ran ń kí ma lọ́wọ́ ni mọ̀nàkáyì. jama má bọ̀ sọ́wọ́ ọ̀rọ̀ amadíyà ẹ mo ti sọ pé bí bàálù ṣe máa ń já nínú òfurufú bẹ́ẹ̀ ní sì máa já ìró amadíyà ní kọ̀ọ̀kan ìró ẹ̀tẹ́ gbé wá lónìí ni mo ti sáré jáun lẹ́ẹ̀kan sí i pé kálífẹ̀tì yín ò tí ì wò ó rí kò túmọ̀ sí pé wà lórí òdodo àìmọye ìjọ ní kálífẹ̀tì tiẹ̀ náà ò tí ì wò rí ok àìmọye ìjọ ní kálífẹ̀tì tiẹ̀ náà ò tí ì wò rí ìyẹn ò wá túmọ̀ sí pé ẹ wà lórí òdodo. nọmba two tó bá dá sí pé àìwò kálífẹ̀tì yín kálífẹ̀sì yín lẹ fi ń sọ pé ẹ wà lórí òdodo òkè o kálífẹ̀sì ìsìláàmù ti wó lágbàáyé ẹ sọ fáyé látẹnu yín pé nítorí pé kálífẹ̀tì ìsìláàmù ti wó o nítorí náà o irọ́ ni islam ẹ sọ jáde ká gbọ́ torí pé the formula tẹ fẹ́ lò ní wípé àìwò kálífẹ́sì yín ló fi hàn pé olódodo ni yín now kálífẹ́sì islam sì ti wó lágbàáyé ṣé irọ́ ni islam. bákan náà àwọn kan wá jù yín lọ nínú àwọn tí kálífẹ́sì tiwọn náà ò tí ì wò ó títí di àsìkò yìí ṣé gbogbo yín náà lẹ́ ń ṣiṣẹ́ àlìjàn náà kálífẹ́sì àwọn ṣíà kò ì wò ó dàsìkò yìí kálífẹ́sì àwọn póòpù kò ì wò ó títí dàsìkò yìí ṣé gbogbo yín náà lẹ́ ń ṣiṣẹ́ àlìjàn náà. ẹ wá ń pọ òwe Yorùbá pé tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo ni òdodo máa bá a ẹ mọ̀ túmọ̀ ogún ọdún ni ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ogún ọdún yẹn Yorùbá kan dákọ̀ ogún ọdún ni. ọdún yẹn gangan wà wàlọ́hù àálàmù ni wà wàlọ́hù àálàmù pé òdodo sì dé ó lè bá lọ́jọ́ kan kò mọ̀ sí pé wọ́n máa ọpúrútì irọ́ kúò núùlù rárá irọ́ máa sẹ̀mí òdodo sì máa fi rẹ̀ hàn pé irọ́ lélẹ́yìí o má tẹ̀lé o má fún o iṣẹ́ tí òdodo fẹ́ ṣe nìyẹn. iṣẹ́ tí òdodo fẹ́ ṣe nìyẹn ṣé ò sí òdodo tó tú àṣírí ìbọ̀rìṣà ni ṣé ò sí òdodo tó tú àṣírí nàṣùrọ̀níyà ni ṣé ò sí òdodo tó tú àṣírí yẹ̀wùdíyà ni ẹ̀yin ò pé mọ́ ti ìdálẹ̀ ni tẹ́ ẹ bá ti dárọ́ ọ́lẹ̀ kò lè kó lẹ̀ mọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ni ó máa kúrò tójú wọn bá ti là àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn èèyàn kọ̀ọ̀kan ni wọ́n kàn máa kúrò ńbẹ̀ tójú wọn bá ti là gẹ́gẹ́ bí alhaji abioye salim tí mo sọ̀rọ̀ wọn níbi ìjẹta tí wọ́n jẹ́ ọ̀rẹ́ yìí fún odidi ogún ọdún ní kété tójú bàbá là bàbá ò ṣe bẹ́ẹ̀ hà mọ́ wọ́n ti pa yín tì kẹ́ ẹ má bàa kú bá wọn. bẹ́ẹ̀ náà ni àwọn míì kọ̀ọ̀kan pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ ustaasu wa dr rafiu alèjẹ̀búwì a pè wọ́n lórí ètò wọ́n bá wa sọ̀rọ̀ ẹ wàá gbọ́ ìtàn ẹni tó mú Ahmadiyya wọ Nàìjíríà bó ṣe padà ronúpìwàdà tó kù ònú Ahmadiyya kílẹ̀ ń bá ká tẹ̀yìn tẹ̀yìn kílẹ̀ ń gbé sí ń joyin lọ́wọ́ kílẹ̀ ń gbé tẹ̀ ń gbiná ẹ̀ẹ́n ti lé lógún ọdún ẹ̀ẹ́n tó bá ga sí pé rọ́bà làmàdíyà ni oyè ó ti wọ ọ̀kùn oyè ó ti parẹ́ ẹ̀ẹ́n bí kò ṣe pé ẹ̀tún ń gbòòrò sí ni kí ni túmọ̀ ìgboro yín táwọn abọ̀dìṣà àwọn abọ̀dìṣà ṣé wọ́n máa gbòòrò sí ni ṣé wọ́n máa gbòòrò sí ni ẹ̀ẹ́n kálífẹ́sì yín kò sí ìwò látìgbà yìí nígbà kálífẹ́sì sáàmù wá wó nígbà kálífẹ́sì sáàmù wá wó sọ wá túmọ̀ sí wípé irọ́ ni ìsìláàmù ni ṣé bí ètò ìdarí ni kálífẹ́sì ètò ni. leadership ní jẹ́ kálífẹ́sì leadership nígbà tẹnu àwọn èèyàn sì kò lórí ẹni tí ó jẹ́ adarí gbogbogbò òun kálukú sì ń ṣe kókó gabele tiẹ̀ ṣé yẹn wá ní ṣe pẹ̀lú òrùn wa ni àìní kálífẹ́sì wa mọ́ sóníkámọ̀ kírun mọ́ ni sóníkámọ̀ gbàwẹ̀ mọ́ ni sóníkámọ̀ ṣiṣẹ́ rẹ mọ́ ni. ẹ ẹ tún parọ́ mi kí n tún gbọ́ ṣe ti gbọ́ ẹ tún parọ́ mi irọ́ yìí wulẹ̀ pọ̀ bẹ́ẹ̀ bá ṣe wá ń pa bẹ́ẹ̀ ni mà já yín ni mà já yín bọ́ bí bàálù ṣe máa já bọ́ lójú sánmà ni insha allah so nítorí náà èsì ráńpẹ́ nìyẹn o fún àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ lónìí ẹ máa sẹ́ndì tẹ́ ẹ bá ti ń gbọ́ tí wọ́n ń sọ nípa tí mò ń sọ yìí ẹ máa sẹ́ndì ẹ̀ sí mi. wàyí o ibi tá a bá rọ̀dé lánàá a fẹ́ padà bẹ́ẹ̀ báyìí ọ̀rọ̀ tá a sọ lánàá o ní àwọn tíra sánmà ìjọ àmàdíyà mo wá sọ wípé àkọ́kọ́ náà ìjọ àmàdíyà wọ́n gbà pé aṣáájú àwọn mọ̀síhù tí à ń retí ni wọ́n gbà pé aṣíwájú àwọn mujadidu fourteen century ni wọ́n tún gbà pé aṣíwájú àwọn ànábì ọlọ́run ni wọ́n tún gbà pé aṣíwájú àwọn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n tún gbà pé aṣíwájú àwọn ọlọ́run sọ àwọn tírà kalẹ̀ fún un àwọn tírà náà sì pọ̀ gan-an débi pé ó pọ̀ ju kùránì gan-an lọ díẹ̀ tèmi ní lọ́wọ́ ń bẹ̀ bíi mẹ́ta ni mo fi hàn yín ìyẹn al alikutuba alilamiya atitira tírà atitira àti tírà tẹ́díkírọ̀ ok mo wá sọ pé ká tó lè gbọ́ mọ́sí aláìyé dáadáa pé ọ̀kan nínú rọ amadíyà òun ni bí mirza gulam ahmadu bó ṣe pèrè ẹ̀ ní mọ̀síwù tá à ń retí ọ̀kan nínú rọ amadíyà òun ni bí mirza gulam ahmadu bó ṣe pera rẹ̀ ní mujadidu fourteen century ọ̀kan nínú rọ amadiya òun ni bí mirza gulam ahmadu bó ṣe pera ẹ̀ ní ànábì ọlọ́run ọ̀kan nínú rọ ìjọ amadiya òun ni bí mirza gulam ahmadu bó ṣe pera ẹ̀ ní ògìṣẹ́ ọlọ́run bákan náà ọ̀kan nínú rọ ọ̀kan ọ̀kan nínú irọ́ ìjọ amadiya òun ni bí mirza gulam ahmadu bó ṣe sọ wípé òun gba ìmísí àwọn tíra sánmà sọ̀kalẹ̀ fún òun mo wá sọ wípé ká tó lè mọ bá sì yanjú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ ná nípa kí ni ń jẹ́ ìmísí kí ni ń dànà bí ọlọ́run. mo wá fi yé wa wípé kò sí bá a ti fẹ́ tìtì ikọ̀ ànẹ́bí ọlọ́run àti kòkì sí ọlọ́run tá à ní tìtì wá yìí torí pé wá yìí òun ni nǹkan tí máa ń sọ̀yàn di ànẹ́bí àti òjìṣẹ́ ọlọ́run ok wáàyí òun ni nǹkan tí máa ń sọ̀yàn di ànábì àti ògìṣẹ́ ọlọ́run orí eléyìí la wá wà ní àná àti wá túmọ̀ àyà súra al-ahzab níbi tí aláwọ̀ ti pe ànábì ní káátámà nàbìyìn mo wá sọ wípé. ìtumọ̀ tí ìjọ amadíyà fún kátámà òní òrùka ìtumọ̀ tí àwa mùsùlùmí fún kátámà nínú àyà yìí ò òpin ẹnìkan wá bí mi léèrè pé ọ̀rọ̀ òrùka wọn ò tí ì yé òun o ṣé òrùka àlùwò ni àbí òrùka àbí òrùka ìgbéyàwó. irú òrùka wo gan-an ni. lánàá mi ò láǹfààní àti sọ irú òrùka tí a máa díyà gbà lérò. sẹ́rí níjọ́hun àná wọ́n máa ń ṣe àwọn òrùka kan tó jẹ́ òrùka tí wọ́n máa ń pè ní síìlì síìlì s-e-a-l seal seal yẹn òlu ni tí wọ́n máa bíi stamp ṣùgbọ́n lágbára ju stamp lọ nínú ètò ìjọba wọ́n máa ń pè ní seal ok ṣé wàá rí òrùka tí amadíyà túmọ̀ kátámọ̀ sí ohun tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ní síìlì òrùka síìlì òrùka yẹn tẹ́ bá ti ṣe kìí ṣe ordinary òrùka wọ́n máa ń dìsáìn orí rẹ̀ wọ́n máa ń dìsáìn orí rẹ̀ àwọn lọ́balọ́ba àwọn ni wọ́n máa ń lò gẹ́gẹ́ bíi òòlù tẹ́ máa fi tẹ ìwé tí lọ́balọ́ba bá kọ ok tó ga sí wípé níjọ́hun àná tí ọba bá kọ lẹ́tà wọn ò ní sẹ́ẹ̀ lọ gbé sáǹpù wá wọn èsì yìí tẹ̀ka òrùka yẹn òní yóò fi tẹ ojú ìwé ẹ bá ti rí síìlì tíjọba ti rí síìlì táwọn èèyàn máa ń ṣe síìlì tẹ́ bá fi tẹ̀ kan báyìí ó máa make impression lórí kinní yẹn ẹ bá ti rí síìlì rí ó yàtọ̀ sí stamp ní ti stamp nǹkan ni ó kọ sí ojú ẹ̀ yóò kọ nǹkan sí ojú ẹ̀ ni but ní ti síìlì lóde òní wọ́n ti modernize ẹ̀ wọ́n ṣe bíi wọ́n ṣe bíi

tán bá fẹ́ tán bá ti kọ ìwé tó lágbára báyìí tán wọ́n wàá fi kíní yẹn mú un pín tán bá ti fi mú un pín báyìí á wá tẹ nǹkan sí kíní yẹn lára bí mo sì lè ṣàlàyé ẹ̀ mọ́ nìyẹn yóò wá tẹ nǹkan sí kíní yẹn lára onífẹ̀ ní síìlì so ní ìjọ wọn àná síìlì yẹn orí òrùka ni ẹ máa ṣe é sí orí òrùka ni ẹ máa ṣe é sí níjọ wọn àná tó ga sí pé àwọn lọ́balọ́ba àwọn aláṣẹ ìlú tẹ́ bá ti kọ lẹ́tà kí wọ́n lè mọ̀ pé ọba fọwọ́ sí ìwé tàbí aláṣẹ ìlú fọwọ́ sí ìwé náà kí ní òka yẹn òun ni ṣe kí ni òun á fi press ìwé yẹn tẹ́ bá ti fi press yẹ ìyìn tí wọ́n kọ sórí òrùka yẹn yóò wá hàn ní ara ìwé yẹn ok nítorí náà ẹ lè ka ẹ lè ka kòránì tí àwọn amadíyà túmọ̀ tó gẹ̀ẹ́sì gẹ̀ẹ́sì tó ga sí pé dípò ríǹgì wọ́n lè lo síìl ló ti yé dípò ríǹg wọ́n lè kọ síìl síbẹ̀ pé the seal of the prophet síìlì náà ni ríǹgì níjọ́ òun àná but lónìí wọ́n ti yà lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò lo ìlú wọn ò lo irú ríǹgì yẹn mọ́ wọ́n wulẹ̀ wá ṣe síìlì lọ́tọ̀ wọ́n ṣe síìlì lọ́tọ̀ owó síìlì sì wọ́n ju owó sáǹpù gan lọ irú àwọn pẹ́sidẹ́ǹtì nàìjíríà àwọn pẹ́sidẹ́ǹtì kọ́ńtírì wọ́n máa ń ní síìlì àwọn gọ́fúnà wọ́n máa ń ní síìlì àwọn tó bá irúwèé ilẹ̀ ní ìsìn náà tó máa fẹ́ fi hàn pé ó sọ́lídì wọ́n á sílẹ̀